بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ òní tí í ṣe alẹ́ ọjọ́ jimá mọ́júmọ́ jimá alẹ́ ọjọ́ jumua mọ́júmọ́ ọ̀sán jumua. déètì òní ni ọjọ́ karùn-ún oṣù karùn-ún jùmọ́dá àlìwúlá ọdún 1443 ìdánilẹ́kọ̀ọ́ wa ní alé òní òun ni mo pé àkọlé rẹ̀ ní àdúrà nákàlé. àdúrà nákàlé. ohun tí ó bí àkọlé yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àná obìnrin kan ló fi ìbéèrè márùn-ún ránṣẹ́ sí mi ìbéèrè márùn-ún. a dáhùn ìbéèrè kan ní ìjẹta tó ní ṣe pẹ̀lú owó yíyá pẹ̀lú àdéhùn àlékún. Adáhùn dáhùn ìbéèrè mẹ́ta ní àná tó ní ṣe pẹ̀lú ògùn. oògùn ìbéèrè tó wá jẹ́ ìkarùn-ún arábìnrin náà ó sọ nínú ìbéèrè rẹ̀ pé òun jẹ́ òǹtajà òun wá lọ bá àfáà kan tàbí àfáà kan wá bá òun ọwá wá fún òun ní nákàlẹ̀ àdúrà ìtajà. E ó ní nákàlí náà ááyà kan nínú súrátùlì hajj ni nákàlí náà ló ní ṣe pẹ̀lú ó ní wọ́n ní tóun ti ń fà á ti ń fa nákàlí ajé ọmọ wa. ó ní ẹ dákun irú àdúrà nákàlẹ́ bẹ́ẹ̀ ṣọ̀tọ̀ súnà ìyẹn ni ìbéèrè karùn-ún láti ọ̀dọ̀ arábìnrin yìí. mo fẹ́ fọ èsì pẹ̀lú ìyọ̀ǹda Allah lẹ́ni tí ó ń béèrè ìtọ́sọ́nà rẹ̀ lórí ìdáhùn náà ní àkọ́kọ́ náà kásáré yan ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí onibere ṣe gbé ọ̀rọ̀ ẹ̀ wá ó ní àdúrà nákàlẹ́ ìtajà tí ó máa mú kí ajé kó wá kí ajé kó bugbájẹ. mo fẹ́ sáré yán ọ̀rọ̀ ajé tàbí mo fẹ́ rán wa létí nípa ọ̀rọ̀ ajé nítorí pé ní àná alánàá Nigbati tí à ń tọ́ka sí àṣíríkù alẹ́ asigar mo sọ ń bẹ̀ wípé nínú ẹbọ kékeré òun ni kéèyàn máa sọ pé ajé yóò bù ajé yóò ẹbọ kékeré ni ajé yóò wá ẹbọ kékeré ni nítorí pé òrìṣà lajé ìgbàgbọ́ Yorùbá pẹ̀lú ajé ni pé òrìṣà la jẹ́ nínú ìgbàgbọ́ Yorùbá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé àwọn olóòṣà wọ́n máa ń fi iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ tí Allah máa ń ṣe wọ́n máa ń fi tì sí ọ̀dọ̀ òrìṣà wọn. àwọn oníṣàngó wọ́n fi iṣẹ́ òjò rírọ̀ àrà sísán tó jẹ́ iṣẹ́ kan nínú iṣẹ́ àlọ́ọ̀ wọ́n fi tì sí ọ̀dọ̀ ṣàngó àwọn ológun wọ́n fi ìṣẹ̀dá irin wọ́n fi tì sí ọ̀dọ̀ ògún àwọn ọlọ́ya àwọn ọlọ́sùn wọ́n fi omi tì sí ọ̀dọ̀ ya wọ́n fi tì sí ọ̀dọ̀ ọ̀ṣun bẹ́ẹ̀ náà ni àwọn alájé àwọn náà fi títà rírà kí èèyàn ó tà kí èèyàn ó jèrè ọjà wọ́n fi tì sí ọ̀dọ̀ òrìṣà tí ń pè ní ajé pẹ̀lú èyí ó ti di èèwọ̀ fún mùsùlùmí láti sọ̀rọ̀ ní ìsọ̀kan tí ó máa ṣe àfitì títà rírà tì sí ọ̀dọ̀ ajé dípò kí mùsùlùmí sọ pé ajé máa bugbájẹ tàbí ajé yóò wá yóò sọ pé aláwo jẹ ata aláwo yóò jẹ́ kátà aláwo ní máa jẹ́ kí ẹ̀dá ó tà. Allah subhanahu wa ta'ala òun ni máa jẹ kí àwọn ẹ̀dá ó tà kì í ṣe ajé o torí pé síwájú kí wọn tó bí ìyá tó bí ajé láyé ti ń tà láyé ti ń rà síwájú kí wọ́n tó bí bàbá tó bí ajé láyé ti ń tajà láyé ti ń rajà nítorí náà láti wá máa dárúkọ ajé ó wà ajé ó tà á tí wọ́n kì í sì ṣe ẹni tí ń bọ òrìṣà ajé yóò jẹ́ ọ̀rọ̀ ẹnu àwọn ẹlẹ́bọ ìdí tó fi jẹ́ àṣíríkù àlẹ́ asugaru nu ìwọ òbò òrìṣà ń tòótọ́ òbò ajé ń tòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn tí ń bọ̀rìṣà ń sọ nípa òòṣà wọn ó ń tẹnu tiẹ̀ náà jáde ìdí tó fi jẹ́ àṣíríkù àlè asgaru nìyẹn láti sọ pé ajé ò bugbájẹ ajé ò wà ajé ò tà á ajé ò lè bugbájẹ ajé ò lè wá sọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ sì ni ajé ò lè ta nǹkan kan torí pé ayé ti ń tà ayé ti ń rà kí wọ́n tó bí ìyáláyà ajé kí wọ́n tó bí bàbá bàbá ńlá ajé ẹni tí wọ́n ń pè ní ajé òun kọ́ ni Allah subhanahu wa ta'ala fi sí ibi kí òǹtajà kó rí ọjà ta kó jèrè ọjà nítorí náà kí á dìyẹn mú báyẹn káyé sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹbọ ni ọ̀rọ̀ ẹbọ ni ká má sọ bẹ́ẹ̀ mọ́ tọ́. arábìnrin yìí ni wọ́n fún òun ní nákàlẹ́ àdúà nákàlẹ́ àdúà láti inú súrọ́tùlẹ̀ hajj wọ́n wá fẹ́ béèrè ìdájọ́ ẹ̀sìn lórí nákàlẹ́ àdúà pẹ̀lú ògùn Allah èmi yóò ṣe àlàyé ní kíkún díẹ̀ lórí nákàlẹ́ àdúrà kí Allah kó kún mi lọ́wọ́ ní àkọ́kọ́ náà kí ni ìtumọ̀ nákàlẹ́ nákàlẹ́ tá ń pè yẹn kì í ṣe èdè Yorùbá o èdè Lárúbáwá ni bí Lárúbáwá sì sì ṣe máa ń pè é ó náklù náklù nun kọf lam nun kọf lam nakọla nakọla náklù nítorí pé kò sí. Si èdè cough nínú èdè Yorùbá gbogbo ibi tí Lárúbáwá bá ti lo cough Yorùbá máa ń sọ di calf torí pé a ní ìró ké kí nínú èdè wa èdè Yorùbá ló fi já sí wípé tí Yorùbá bá sọmọ ní kọ̀mọ́rù díìnì wọ́n á pè ní kàmárùdíìnì kọ̀mọ́rùdíìnì wọ́n á sọ di kàmárùdíìnì so wọ́n máa yorùbá máa sọ kọ́ọ̀fù wọ́n máa sọ ọ́ di káàfù mọ́ra wọn lọ́wọ́ alikuruan kuruan yorùbá pè ní kùránì kù kùránì so eléyìí jẹ́ ohun tí a ti bá sábà nínú èdè Yorùbá nígbà tá a bá fẹ́ yá èdè kan lò nínú èdè Lárúbáwá so naklu oni ni ó jẹ́ èdè tí à ń pè ní nákàlé kí wá ní ìtumọ̀ nákìlù ìtumọ̀ nákìlù nínú dictionary gbogbo ìtumọ̀ rẹ̀ tó ní í ṣe pẹ̀lú ohun tí a fẹ́ yànnàná òun ni pé kí èèyàn ó gbé nǹkan kúò láti ibì kan bọ́ síbòmíì. tahwilu shay'in min makanin ila makanin akhar gbígbé nǹkan kúrò láti àyè kan bọ́ sí bòmíì wọ́n sọ pé ẹni tó bá gbé nǹkan kankan kúrò láyè kan bọ́ sí àyè míì wọ́n sọ pé ọ̀nà kọ́là kínní yẹn kúrò ní ibì kan bọ́ sí àyè míì. bákan náà nákìlù ó tún túmọ̀ sí wípé kíyàn ṣe àdàkọ kíyàn ṣe àdàkọ ìyẹn ni pé ká sọ pé ọmọ akẹ́kọ̀ọ́ kan kò lọ sí iléèwé lọ́jọ́ kan ó wá gba nóòtì akẹgbẹ́ rẹ̀ ó wá ń dà á kọ sí inú ìwé tiẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ wọ́n sọ pé ó ń ṣe nákìlù nóòtì tó jẹ bọ́ sínú ìwé rẹ̀ bákan náà wọ́n á tún mọ̀ lo nákìlù fún wípé kí èèyàn kó ṣe ìtumọ̀ èdè kó ṣe ìtumọ̀ ọ̀rọ̀ láti inú èdè kan bọ́ sínú èdè mìíràn so wọ́n á sọ pé nàkọ̀lá àlèkìtàbà ó nàkálà tírà ó túmọ̀ sí pé ó ṣe ìtumọ̀ rẹ̀ min lugatin min lugatin ila lugatin okoro. baka níparí nọ́kìlù ó tún túmọ̀ sí wípé tí wọ́n bá náà nǹkan ó túmọ̀ sí pé ọ̀rọ̀ wá rẹ̀ ó gbà á wá ó gbà á wá tí ẹ bá gbogbogbò ìtumọ̀ tá a fún yìí ó ń pé in common factor common meaning rẹ̀ ó ní pé nǹkan kankan ó ṣí kúrò láti ọ̀dọ̀ ẹnìkan bọ́ sí ọ̀dọ̀ ẹlòmíì ìhà ni àwọn tí wọ́n máa lo nákàlé ni wọ́n ti di ọ̀rọ̀ náà mú wípé ohun tá a bá gbà láti ọ̀dọ̀ ẹnìkan a máa pe nǹkan náà ní nákàlé tó bá wá ga sí pé àdúà ni nǹkan náà a máa pè ní àdúà nákàlé ìyẹn ni pé àdúà. tí ó jẹ́ àtọwọ́dọ́wọ́ láàrin èèyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ àdúà tó jẹ́ àdàkọ ẹnìkan ló kọ sínú tírà tiẹ̀ ó wá yọ̀ǹda rẹ̀ fún ẹlòmíì pé kó dà á kọ báwọn èèyàn ṣe máa ń da ìwé ògùn kọ wọn á pè ní kíni o nákàlẹ́ so àdàkọ ọ̀rọ̀ àtẹnudẹ́nu ọ̀rọ̀ àtọwọ́dọ́wọ́ ní máa ń pè ní kíni o nákàlé tó bá ti jẹ́ àdúà wọ́n wàá fi àdúà kó pé àdúà nákàlé. ó lè sọ fún ẹnìkejì ẹ pé ta ló nà kálà ọ̀rọ̀ tó ń sọ yìí fún ọ ta ló ṣe nákàlí ọ̀rọ̀ tó ń sọ yìí fún ọ tàbí bo lo ti gba nákàlí ọ̀rọ̀ yìí wá ìyẹn ni pé ẹnu ta ló ti gbọ́ ẹnu ta ló ti gbọ́ ní ṣókí ohun tí ń pè ní nákàlí tàbí àdúrà nákàlí òun náà ni àdúrà kan àdúrà kan tí ẹnìkan jókòó tó hun tó ní àdúrà yìí ó ń ṣiṣẹ́ fún nǹkan báyìí tó wá ń transfer rẹ̀ fún àwọn èèyàn tí àwọn èèyàn tó kọ́kọ́ gbà lọ́wọ́ rẹ̀ táwọn náà tún transfer rẹ̀ fún àwọn èèyàn míì. ìyẹn náà ń pè ní àdúrà nákàlè ṣẹwárí kápẹ àdúrà ní nákàlè kò gbajúmọ̀ ìlò ìlò ìsọ yẹn pé àdúrà nákàlè àdúrà àtọwọ́dọ́wọ́ àdúrà àtẹnudẹ́nu ó jẹ́ nǹkan tí ò gbajúmọ̀ nínú ìsọ. So láàrin àwa mùsùlùmí onísúnnà ṣùgbọ́n ní agbo àwọn oníbídíà ẹ ní ṣaláì máa gbọ́ kẹ́ máa sọ pé ẹ fún wa nákàlẹ́ àdúrà a fẹ́ gba nákàlẹ́ àdúrà ta ló ní nákàlẹ́ lórí nǹkan báyìí lọ́wọ́ tíyẹn túmọ̀ sí wípé kódà kó já sí pé kẹ́límà nákìlù ó wà nínú èdè tó bá ti di ọ̀rọ̀ pé à ń sọ di nákàlẹ́ àdúà àárín àwọn tá a ti máa gbọ́ òní àárín àwọn àfọ oníjálàbí àwọn àfọ oníbídíà a kì í gbọ́ lẹ́nu àwọn ahàlùsùnà a kì í gbọ́ lẹ́nu àwọn àáfà ahàlùsùnà. mo fẹ́ ká di àárín yẹn mú o ìyẹn ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa àdúrà nákàlè ọ̀dọ̀ àwọn àfọ̀nbídíà lẹ́wàá sí ẹ̀ lè wá sọ́dọ̀ àwọn àfáà sunna bí a bá ń sọ̀rọ̀ nípa àdúrà nákàlẹ́ ọ̀dọ̀ ta mo ní àwá sí ọ̀dọ̀ àwọn àfọ́ oníjálàbí àwọn oníbídíà ibi tí wọ́n máa ń wá àdúrà nákàlẹ́ sí nìyẹn èdè wọn ni èdè wọn ni àwọn ni wọ́n máa ń lò ó nínú ìsọ wọn àwọn náà ni wọ́n máa ń sọ pé àwọn fẹ́ gba nákàlẹ́ àdúrà ó lè rí mùsùlùmí onísùnà kan kọ́ máa sọ fún àáfàá rẹ̀ pé ẹ fún mi ní nákàlẹ́ àdúrà yàsìn ẹ fún mi ní nákàlẹ́ àdúrà ìsáwákà ẹnu àwọn bídíà ló ti máa gbọ́. fún wípé nákàlẹ́ jẹ́ èdè kan pàtàkì ní ọ̀dọ̀ àwọn àfọ́ oníjálàbí ìdí nìyí tí àdúrà nákàlẹ́ kì í fi là kúrò nínú àwọn nǹkan mẹ́ta kan tó lágbára. ìdí nìyí tí àwọn àdúrà nákàlẹ́ kì í fi là kúrò nínú àwọn nǹkan mẹ́ta kan tí Islam ṣe ní èèwọ̀. E níwọ̀n àgbà tó ti já sí pé àdúrà náà kàlẹ́sẹ́ àwọn oníbídíà àwọn àfọ oníbídíà àti àwọn akẹ́kọ̀ọ́ wọn ọ̀dọ̀ wọn ni ẹ ti máa gbọ́ àdúrà nákàlẹ́ nákàlẹ́ yasin nákàlẹ́ sàwákà nákàlẹ́ sèfì nákàlẹ́ sàràsólì fàtì nǹkan